بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير يا bí يا tí يا kọ́ ní ìjòkó tó rí kọjá òun náà ni tọ́pìkì tí oun مكة fatalaqqa naba alhazim àwọn maka àtàrà maka wọ́n ń gba ìró ìbànújẹ́ látara wípé ọlọ́run ọba fi ojú wọn rí ìmọ̀ àbò ní ọjọ́ ogun bátìsù ọlọ́run yẹ̀yẹ́ wọn ọlọ́run tàbùkù wọn ọlọ́run fẹ̀kẹ́ kàn wọn ọlọ́run wọ́ wọn nílẹ̀ ọlọ́run dójú tì wọn nígbà tí wọ́n ń gba èrò yìí ìbànújẹ́ dé sí wọn bí oníbànújẹ́ ti ń banújẹ́ bẹ́ẹ̀ náà ni aláyọ̀ sí ń yọ̀ tọ́pìkì tòní almadinatu tatalaqqa anba an-nasr àwọn ará madina bitánàbí ti wá sallallahu alayhi wa sallam tí wọ́n ti gbéra àwọn ń gba èrò ayọ̀ wọ́n ń gba èrò dùnú wọ́n sì ń túraká wọ́n sì ń dárayá ó náà ní kókó tòní tá a fẹ́ gbéyàwó nínú sírọ̀tù rasulillah sallallahu alayhi wa sallam gbogbo wa ti mọ̀ pé ọ̀rọ̀ ogun Badr obìnrin náà làwà wọ́n lè ti jà tán ṣùgbọ́n àwọn ìparí ẹ̀ làwà báyìí kí ni ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ogun ṣẹlẹ̀ onímọ̀ ń ṣàlàyé fún wa pé walamma tamma al-fathu lil muslimin. nígbà tí ọlọ́run pé káwọn mùsùlùmí ọjẹjà níjẹ́ ogun bádìrì yìí arsala rasulullah sallallahu alayhi wa sallama bashirain ànábì rán èèyàn méjì tí ó lọ fún àwọn ará Madina ní ìró ayọ̀ bashirain ọ̀rọ̀ wọn pé ẹ lọ kéde ayọ̀ fáwọn ará Madina. liyu'ajjila lahum al-bushra kí ìkannú wọn ìkíní kejì wọn kán lè wà lè tètè sọ fáwọn ará Madina káwọn ò tó débẹ̀ ń dà wọ́n àṣé tá a bá láyọ̀ tá a sì mọ̀ pé kó tó di pa débi tí wọ́n ti mọ̀ páyọ̀ dé a rí bí ọjọ́ kan àbí kó pẹ́ díẹ̀ àsọdá ká tètè máa ránṣẹ́ sílé. Si ìpè tètè lọ máa wọ sáré máa lọ́ntì sọ wọn pé kíní yẹn ti bọ́ sí o ṣùgbọ́n mọ̀ ń bọ̀ lẹ́yìn tá a bá gbéyàwó dáadáa ìpè kí ni àǹfààní tó wà ń bi ká tètè ránṣẹ́ ayọ̀ sọ́dọ̀ àwọn tí ọlọ́run fàyọ̀ kàn àǹfààní tó wà ń bẹ̀ ni wípé à ń dúpẹ́ sí ni à mọ rírì yẹn ah, inú wa dùn púpọ̀ nìyẹn fẹ́ ká ayọ̀ ni ká ayọ̀ ó sì fẹ́ ká torí pé nínú káyọ̀ tó bá ṣàyọ̀ fún wa nínú ẹ̀ ọpẹ́ wà ń bẹ bí wọ́n fẹ́ lọ síbẹ̀ láti lọ rí pé kẹ́yìn méjì ọlọ fáwọn ará mẹ̀dínà ní information káwọn tó dé tánàbí ṣe yìí kí sí tífàárì tọ̀pẹ́ yìí kò fi yọpá náà lè ṣe bẹ́ẹ̀ ọlọ́dẹ̀ pé káyé ó ti rọrùn báyìí ní ti àbí fóònù ń bẹ íńtánẹ́ẹ̀tì wa gbogbo ímeèlì àti ẹ̀sìn nǹkan gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n sọ pé ńgbà tó bá tó dé ọwọ́ àfoore pamọ́ òbí ẹran ń sẹ́ pípọ̀ lọ sí nǹkan kan wá àbí ọ̀gá rẹ̀ náà pípọ̀ lọ sí ètò nǹkan kan wá ó sì máa kó ìdàkọ̀ bọ́ sí ìdàkọ̀ má bọ̀ sí ó lè bọ̀ sí ó sì lè má ni màá alaikum bó o ní ń ah, ẹ̀ ìró ayọ̀ ni ah, ìró ayọ̀ ni torí pé ní tí o fi sílé ní tọ́wọ́ bá tètè fún ọkàn rẹ̀ ọkà kò kò ní mọ tó ń gbé bọ̀ nítorí wàá dá akọ ọmọ dẹ́rùbà nínú kó kó ayọ̀ sínú ọkàn rẹ̀ nínú kó kó ìlà ìlò sínú ọkàn rẹ̀ wó lọ́dà jù kọ́ ọ fayọ̀ sọ́kàn rẹ̀ lọ́dà jù torí ìdí eléyìí bá a bá láyọ̀ tó jẹ́ sí pé wọ́n rán wa pé ká lọ ṣe nǹkan kan wáyé tí kì í ṣàwá la ní nǹkan yẹn tó jẹ́ sí pé ìlú lónìí tàbáwa mùsùlùmí lání tàbáwa jàmáà kan lání tàbáwa ilé ẹ̀kọ́ kan lání láti ibẹ̀ náà ibi tí ń ṣẹlẹ̀ náà pé ó ti bọ́ sí ẹ máa yọ̀ ẹ máa dunu fọlọ́run ọba ẹ máa dúpẹ́ fọlọ́run ọba ọpẹ́ pọ̀ ọpẹ́ yẹn pọ̀ so ẹ̀kọ́ tó wà ń bẹ̀ nínú fa àyẹ̀bìnrin ànábìnrin ẹni tó tó fìtì irú nǹkan báwọn lọ́rọ̀ sáníbi ìran èèyàn ní sẹ́bí ìṣebú ti stọ́dì ẹ̀ tó ràn àwa là máa kíyàn bó ṣe wà ẹ jẹ́ àtẹ̀ tí kọ́mẹ́tì ọ̀ya ìwọ ìwọ à ẹ̀yìn ṣe kọ́mẹ́tì báyìí fọlọ́ntíà kọ́ ni kọ́mẹ́tì àfa nà tàní fọlọ́ntíà rẹ̀ fún kọ́mẹ́tì tó kọ́lífàì àbí dàrú tún lòun bóyá dàrú dàrú tún lòun à ń láti sọ̀rọ̀ tàbá fẹ́ yan àwọn èèyàn ní aṣojú nǹkan tàbá fẹ́ ran àwọn èèyàn níṣẹ́ ó dáa ká máa wò wọn dáadáa ẹ̀kọ́ wà ń bẹ́ o nínú àwọn ọmọ ẹsẹ́ rẹ ìwò oníṣẹ́ ọwọ́ bóyá ọlọ́mọ ẹsẹ́ ni tó ń tajà tó ń ṣe nǹkan kan nínú àwọn ọmọ ẹsẹ́ rẹ wò wọ́n wò wọ́n dáadáa wọ́n sàdédé máa rán èèyàn bó ṣe wẹ̀ ìwọ wa lọ sí pé ìwọ àwọn ohun tẹ́lẹ̀ yìí máa ṣe èyí tó máa ṣe nìkan ọ̀rọ̀ tó o bá rán ni tó máa ṣe iṣẹ́ rẹ ó dàgbà sókè nàám ẹni tí ń kó lòlò nínú ọmọ ẹsẹ́ rẹ oníkọ́ wa kiri ọjà lọ ẹ̀rọ kan sí ọ̀tà dáadáa wọ́n fẹ́ sọ wípé ẹ wá arajà ẹ wá wá wá wá wá ẹni tí ó gbẹ wá arajà ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ̀ọ̀kan kankan ó ti bá ti yẹ lọ nàám ọmọ ẹsẹ̀ rẹ̀ tí kì í neat kì í dress dáadáa sọmọ pé ẹlòmíì bí wọ́n ṣe tọ́jú wa láti pilẹ̀ ń máa hàn lára kálukú ẹni tó jẹ́ sípò àwọn òbí ẹ̀ bí iṣẹ́ ayé wọn jùtùjùtù ni bó ṣe ń rí gbalẹ̀ nínú yàrá lọ́mọ rí kíní pọtí níbi ẹnu ọ̀nà sitting room lọ́mọ rí bí wọ́n ṣe ń sasọ́nù lé gbogbo èsì kan gbogbo nǹkan bẹ́nu lé tiwọn kí lẹ́fẹ́ kọ́ ọmọ náà yàtọ̀ bá dàgbà ẹ̀rí pé ní ó ti bá nǹkan yẹn sábà yóò ti sọ nǹkan yẹn di pé nọ́mbà tì í bó ní ó sì máa sáré lọ nà ọ̀rọ̀ máa ń kan ó ní ìtì dáadáa ẹnìkan wá fẹ́ gbéṣẹ́ fún ẹ ó ti gbéṣẹ́ fún ẹ ọmọ wa nírọ̀lẹ́ kọ́ wa gba owó sẹ́ ẹ́ ó sì mọ̀ pé èèyàn ńlá ni pé nìkan tó dáa ni tọ́lọ́hún pé kí ìgbésí ayé rẹ̀ rọrùn ni ọwọ́ mú ìtọ́dọ̀tì náà máa à ń lọ wa sọ́dà ọ̀gbá mú ìtọ́dà kódà kò jẹ́ sí pé kò tí ì rárá ṣùgbọ́n òní ti kíni ó fi ti àárín yẹn ẹ̀rọ lọ síbẹ̀ ẹ̀rọ ìwọ wà lọ sí ọ̀dọ̀ ọ̀kẹ́ àwọn ẹgbẹ́ a ní àwọn orí jẹ́ fẹ́ràn tó bá dọ̀hùn ọ̀gá ẹ̀ fẹ́ fowó lẹ́yìn òun gan inú rẹ̀ ó dùn yìí pé tó máa sẹ́ ẹni tí mo gbé sẹ́fún fi dá a báyìí àjọsí pé ọ̀gá náà sí kí ni ọkọjá bẹ́ẹ̀ gbogbo nǹkan yìí àyẹ́ láti máa wò àwọn méjì igi lọ fún ayọ̀ ní Madina àwọn méjì yìí orúkọ alákọ̀ọ́kọ́ Abdullahi gbogbo wa lámà Abdullahi ibn Rawaha àṣàbí ọlọ́sọ̀ àwọn ni ọlọ́sọ̀ ọlọ́sọ̀ nazif jamil yàtani binafsihi naam wàá ibà laysa biqasir ẹni tó mọ́ni kò sì kúrú èèyàn náà yàn pé lọ fáwọn èèyàn information lọ́jà abá kọ́ wá jẹ́ pé akúrú ara rà lọ́nà lọ wọn ò ní gbọ́dọ̀ sílẹ̀ nù wọ́n gbé ara ilé ọ̀yà bóyá kọ̀mọ́ntì ń sọ ọba ó sì rán akúrú wá fún akókò máa sọ ọwọ́ èèyàn tó ga ọwọ́sọ tó dáa ó sì rí ó ń dá èèyàn lọ́rùn ẹ̀ bá rí Abdullahi bin Rawaha gbogbo èèyàn lọ́mọ bó ṣe rí ẹni táwọn àbí kọ́kọ́ rán ni Abdullahi bin Rawaha ọ̀yà ń so wàá lọ sí Madina kò sọ fún wọn pé báyìí báyìí báyìí báyìí ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni tí a ń pè ní Abdullahi bin Rawaha yìí ànábì wàá pín Madina sọ́nà méjì kò bùkún àwọn méjèèjì ọ̀tẹ̀lẹ̀ ara wọn lẹ́yìn o. wípé nílùú madina ọmọ rẹ̀ káàkiri kí information lè bá tètè spread kọ̀ọ̀nà ẹnìkan tó ẹgbẹ́ ẹnìkan lọ́nà yóò kọ́ lọ sókè ọjà ẹ̀wọ̀n náà lọ ọjà yóò lọ sókè odò yóò tún wá lọ sísàlẹ̀ kòtò ni tó parí arábìnrin àyà méjì torí pé ìlú madina pín sí méjì àwọn tó wà lọ́wọ́ òkè àtàwọn tó wà lọ́wọ́ ìsàlẹ̀ ìwọ lọ sọ́dọ̀ àwọn ará òkè sọ fún ìwọ lọ sọ́dọ̀ àwọn ntọ́nà bí ọ̀ràn àlọ́ òun náà ni àlàáliya ahàlìlẹ̀ àlàáliya àwọn tó wà lọ́wọ́ òkè ànábì ọ̀ràn lọ́sí níbo lè rò wá pọ̀ sí jù òkè ni ọwọ́ òkè lè rò pọ̀ sí jù ọwọ́ òkè etí ibẹ̀ náà ni masalasi ànábì sallallahu alaihi wasallam tó wà ìyẹn lọ sọ́wọ́ òkè lọ fún ọ information bẹ́ẹ̀ ànábì tó lẹ́nu kejì náà òun náà ni Zaid ibn Haritha ọ̀jọ̀gbọ́n sàbẹ̀ ni àbẹ̀bẹ̀ tó ń sẹ́ yìí ebi ń ha wọn ò rìn yẹn kan tí ò tí ò kájú ẹ̀ lọ síbẹ̀ zayd ibn haritha níbo ni wọ́n lọ ń tiẹ̀ ila ahli sàfilà àwọn ará àṣàlẹ̀ ni ọlọ́ba àti ó ti pẹ́ nínú ètò ayé ká máa sọ pé ìsàlẹ̀ ọya òkè ọya tàbílẹ̀ yorùbá nàìjíríà òkè ọya shamal shamal nàìjíríà òkè ọya janubu nàìjíríà ìsàlẹ̀ ọya àti òsì láìsí ń bẹ nínú gbólóhùn tó ti pẹ́ táyé ń lò ní bẹ́ẹ̀ náà ni nílùú kọ̀ọ̀kan náà òkè kòtò ìsàlẹ̀ kòtò àbí lọ́dọ̀ tiwa ní ọ̀dọ̀ wa níwò òkè ni wọ́n pè gbogbo gbogbo ìlú wọ́n pín sí mẹ́rin gbogbo ẹ̀ ni wọ́n á pè ní òkè nígbà tí mo dé ìlú wa ń bíbà ní Òṣogbo ń bíbà mo á béèrè bóun ní bíbà wọ́n ní ọ̀tọ̀ ni kò sókè lọ́dọ̀ tiwa ọ̀wọ́ ọ̀pẹ ewu tó ni ìsàlẹ̀ ọ̀ṣun no no no no no ọ̀dúgbò nìyẹn a pín òṣogbo sí márùn àbí mẹ́rin ní wọ́n ti pín sí mo mọ̀ pé mo mọ̀ ti ọ̀wọ́ ọ̀pẹ mo sì mọ òkè kíni mẹ́rin ni wọ́n pín sí ọgbọ́n yóò sọ̀rọ̀ ìsàlẹ̀ ọ̀ṣun ni mo sá tá a bá ń ṣe mítìn àmọ́ ń gbọ́ gbogbo àlàyé yẹn ṣùgbọ́n àwọn òlókè fún pínpín tí wọ́n pín lù ṣùgbọ́n èrè àkàndòṣogbo ń jẹ́ òkè kò sí lù tí òṣòkè mẹ́ ṣùgbọ́n pínpín lọ́dọ̀ tí wa wọ́n ń pè kan ní òkè àdán ìpínpín tèmi nù ibi tèmi ti wà nù àárín òkè ádámì kánò àfà láti kánò olókè òòrè <laughs> òtọ́ ni àdúgbò bí táwọn gbé ni ṣùgbọ́n kì í ṣe yẹn o àdúgbò lásán ni òkè òòrè òkè àdán ẹlẹ́ẹ̀kejì òkè màlété. ẹlẹ́ẹ̀kẹta òkè gídìgbò tùmẹ̀lẹ́ẹ̀kẹrin wọn wàá pè lókè ní tiẹ̀ ìsàlẹ̀ ọba òun tóbi jù ìsàlẹ̀ ọba ló tóbi jù torí pé àdúgbò ibi tó bá wà ní ìsàlẹ̀ ọba mo ní ẹ̀ ibi tí ọba bá wà jẹ́ òkè àwa tá a wá jẹ́ dáìsọba àwa la wá wà lókè ẹ̀yin wá wà ní <laughs> ìsàlẹ̀ ayé ìpìlẹ̀ anábìrin nìkan sí òkè ke madina abdullah ibn rawaha anábìrin náà zayd ibn haritha lọ sí ìsàlẹ̀ madina sallallahu alayhi wa sallam ọ̀kan al yahudu wal munafiqun hmm, àwọn kèfèrí tí wọ́n jẹ́ yahud àwọn jew àtàwọn munafiki sọ̀bẹ́sẹ̀lú mùsùlùmí tí wọ́n bẹ ní ìlú madina àwọn ọlọ́sógún tí wọ́n jọ náà amúnáfìkì kan ọ̀lọ́ wọ́n ra wà wíwá ẹsẹ̀ ń dùn mí ara ọmọ àwọn kan ọ̀yá àyàwó òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bímọ yìí ànábì sì ti máa pé mùnáfìkì ni wọ́n kò ní wọ̀n láì dá yóò fẹ́ jókòó ẹ̀ máa mójútó nǹkan yìí tí a kó ti máa pé mùnáfìkì láwọn ẹlẹ́ nígbà tí ànábì ọlọ́run bá lò pẹ̀lú àwọn orí èèyàn báwọn ìwọ ordinary àfa àbí ìmáàmù àbí kìnnìkan láyé ọ wà nílò àwọn tó tún wá wọ́ọ̀sì àwọn yẹn lọ ó rí wọ́n ní ọkàn máa pé ń bẹ́ẹ̀ tọ́ba ti mọ̀ pé ń bẹ kọ̀ yẹ kọjá ọ lójú ẹlẹ́mi ọkà wọlé ní tíyánbá lẹ́nìkan sí mọ̀náfìkì rẹ̀ kí lọ́wọ́ ká wọlé lórí sí ọ yẹ kó ti mọ̀ pé ń bẹ gbogbo wa la ní mọ̀náfìkì lẹ́gbẹ̀ẹ́ mọ̀náfìkì ẹ̀sìn ń bẹ mọ̀náfìkì ẹ̀sìn lọ́wọ́ sí ìṣúná náà làwọn ilé mọ̀náfìkì ètò ayé pọ̀ mọ̀náfìkì rẹ̀ lẹ́nu iṣẹ́ kò gbọ́dọ̀ mọ́ sí mọ̀náfìkì rẹ̀ lórí ọjà rẹ̀ kò gbọ́dọ̀ sí gbogbo nǹkan tá à ń ṣe lẹ́nu tá a jẹ́ professional rẹ̀ lórí tó ẹni tó yẹ pé yọ ọmọ wọnà láti ṣe dáadáa lójú rẹ tó bá ti kó mbẹ tàbá yọ padà yóò yí ọsí kòtò mùnáfìkì pọ̀ àwọn mùnáfìkì àti àwọn yahood àwọn ẹlẹ́sìn jù ọdẹ arjafu fil madinati bi isha'ati ad-da'ayati al-kadhiba wọ́n ti lọgún wọ́n ti lọgún àwọn oríṣiríṣi àgbélẹ̀rọ irọ́ àgbélẹ̀rọ information wọ́n ti pariwo ẹ̀ nínú ìlú Madina pé kó tó di pé ànábì rán àwọn méjì yẹn wá pé hatta innahum kódà ibi tí wọ́n bá dé wọ́n ní kí ni kó lè bọ̀ àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu kì í ṣe tiẹ̀ ọwọ́ rẹ̀ ò lè ṣe kí ni kò lè yẹnu lélẹ́yìí pé ànábì gan wọ́n ti pa kó di pé wọ́n dé láti Madina kó di pé information wá ni àwọn èèyàn ti ń gbé rumors káàkiri inú ìlú Madina pé wọ́n ti pààrẹ̀ ní àti ìsinmi òun ìmélòó ni wọ́n kí ni nǹkan ìjà tí wọ́n ní wọ́n náà máa bá ṣe ka nǹkan ìjà táwọn mùsùlùmí ní àti nǹkan èlò a sì sọ bí nọ́mbà àwọn kèfèrí ṣe tó níbi gásíwọ́ tó bá ti bẹ̀rẹ̀ tán rẹ̀ wọ́n náà máa bó ṣe pọ̀ tó àwọn kèfèrí ti gbọ́ gbogbo eléyìí wọ́n ti wá rò pé àà bí ti ẹ̀ ń pin dangan ìrọ̀ ni tó bẹ́ẹ̀ àwọn one thousand àwọn eléyìí tí wọn ò tó three hundred yẹn eh? àbí wọn lé ní díẹ̀ ní three hundred yìí wọn sì á kojú bí wọn bá ń dé gbìyàn mẹ́ta mẹ́ta bá kojú àwọn kèfèrí àwọn mùsùlùmí yìí tí mẹ́ta mẹ́ta nu ara mọ́kà bá kojú wọn wọn ò lè pa wọn wọn ò lè pa mẹ́ta tán ká ní pé mùsùlùmí pa yọkan ó kù méjì òkú òkú bó ti pa ntàwọn afojú ròyìn yẹn o pípọ̀ ni wọ́n fojú wò wọ́n gbàgbé agbára ọlọ́run ọba pípọ̀ ni wọ́n fojú wò wọ́n gbàgbé ìdí tí kálukú fẹ́ fi jà torí ìdí tó fẹ́ fi jà yàtọ̀ síra wọn ló fi jásí pé àníyàn tí kálukú fi jókòó bá sí jókòó yìí náà àníyàn wa ẹ̀san wá jura wọn lọ wákàtí kan náà lájọ ló bá sí jókòó yìí láwa tá a jókòó àtàwa tá à ń sọ̀rọ̀ àtàwa tá à ń gbọ́ ṣùgbọ́n kí làníyàn tó fi jókòó àníyàn tó fi jókòó ni ó jẹ́ kí ẹ̀san rẹ̀ ó ṣe kí ni kó tóbi dáadáa bá ní ara rẹ bá ṣe dáa tó bẹ́ẹ̀ lẹ̀ san tó gbà ń bi iṣẹ́ tó sí ó sì tóbi tó nàám bá ní ara rẹ bá sì ṣe lọlẹ̀ tó bẹ́ẹ̀ náà lẹ̀ san rẹ náà ó ṣe má ṣùgbọ́n ọ̀sà gbẹ̀san o ẹnìkan ò ní lọ sí ibùjókòó báyìí kọ́ má gbẹ̀san kó mẹ́ẹ̀ ṣùgbọ́n ojú kíni ojú àwọn lọ pẹ̀lú àníyàn tò nípa báyìí àwọn èèyàn ń pariwo pé wọ́n ti pa walamma ra'a ahadul munafiqina zayd ibn haritha ẹ̀rí ìkànnì àwọn munafiki nígbà zayd ibn harita oníròyìn àkọ́kọ́ nù kéré ìtumọ̀ kéré oníròyìn àkọ́kọ́ tó tori. kí wọ́n ní Zaid ibn Haritha kí ló gùn wá ànábì ọ̀nà wọn pé kí wọ́n fẹsẹ̀ ní ó ní wọ́n gùn nǹkan yẹn torí pé láti Badiru sí Maka ẹ̀rìn bíi one hundred and forty kilometres náà mo débẹ̀ lẹ́ẹ̀kan rí èyí kì í sojú ọ̀nà tí yàn máa lẹ̀ yàn pàápàá pé mo fẹ́ tiẹ̀ mo fẹ́ lọ báyìí mo fẹ́ lọ wo nǹkan báyìí ẹ̀ Badiru sí Maka ó one hundred and one fifty kilometres one forty kilometres tó bẹ́ẹ̀ tó bẹ̀ ó ti dèlú ó ti di òlú gidi dà bátìrì ìlú bátìrì yìí ni wọ́n ti gbé wọn dìde ìyẹn fẹsẹ̀ ní irú ẹ̀ tàbá fi ọ̀yà àti zayido àti abdullahi bin rawaha kìíní kejì wọn náà ni wọ́n gọ̀ǹkan nígbàtí kan náà mọ̀náfíkì wá rí zayido bin harisa rọ́ọ̀kì bá nílẹ̀ kọ̀sùwà. ناقة رسول الله صلى الله عليه وسلم ọwọ́ rí Zayd bin Haritha lórí ẹṣin ànábì lórí ràkúnmí ànábì lórí ràkúnmí ànábì orúkọ rẹ̀ ń jẹ́ Qaswa a máa sọ nǹkan ọ̀gbìn wa lórúkọ ìbọ̀tọ́ lọ́wọ́ bá ti jogún káà fún tí ẹ̀fún ló kọkàn ó pé ọ̀yà salam salam ẹ̀ ẹ̀ èyí ti láti mẹ́ kí ló kọ káà yẹn salam salam ewu lẹ́fẹ́ gbé lọ bí dẹ́nu lọ sí sàlámù sàlámù ní àbí sàlámù kọ́wùlà <laughs> ọ̀sọ́ ló kọ́ náà àsọ dáa gbogbo nǹkan gba náà lò ló kọ́ kódà abọ́njẹ máa ń fún ló kọ́ sallallahu alaihi wasallam yìí tẹ́ ń pè ní agbára ètò nìyẹn ètò débẹ̀ ń tí yàrá bá létò dé lẹ́fù ọmọ dà àwọn ìjọba ẹwọ mọ́tò ti pọ̀ lábẹ́ wọn ẹ̀yin ìjọba náà lẹ́jọ́ kó wọn káà mọ́tò pọ̀ lábẹ́ ìjọba ṣùgbọ́n ló kọ́ nọ́mbà náà fi mọ̀ ní wọn nọ́mbà náà. ẹ̀fún lórúkọ orúkọ tó wá dáa ní káfọ́n ẹ̀kọ́sùwà tọ́ba di ìtumọ̀ kọ̀sùwà ọmọ pé kìí rẹ̀ kìí rẹ̀ lórúkọ rẹ̀ kìí rẹ̀ yẹn ni pé má bàjẹ́ òní ní bàjẹ́ òní bàjẹ́ tóun náà bá gbọ́ kọ́ torí pé wọ́n máa morúkọ ẹranko máa morúkọ ẹ̀ tẹ́ bá bá tẹ̀ ń gbogbo gbà sì fẹ́ kọ́ morúkọ rẹ̀ ọgbọ́n a ẹ ọgbọ́n tí ó fi jẹ́ kọ́ mú orúkọ rẹ̀ ń bẹ̀ kì í ṣe pé yọ mọ̀ pé kínní yọ kàn mọ sọ́ọ̀tù yẹn sáǹdì ohun yẹn ní òye lásán tó bá ti gbọ́ báyìí ó sì pé òun lòún pè sọ̀nbó ló ti kọ́ tó bá fẹ́ kọ́ ìwọ porúkọ ẹ̀ ní sáǹdì kan náà kò gbóúnjẹ fún njọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta ṣé báwọn nígbà tí ìgbà ikú sùn kan tó bá ti gbọ́ kínní ń báyìí yóò ti mọ̀ pé jáde yóò sáré wá bọ̀ ni <laughs> ọgbọ́n tí wọ́n fi kọ́ ẹranko lórúkọ ẹ̀nu tí ó fi mọ orúkọ rẹ̀ ẹ̀nà nípa bẹ́ẹ̀ ọwọ́ gun ràkùnmí ànábi sallallahu alaihi wasallam nígbà tí mùnáfíkí ń rí Zaid ibn Haritha kò tún dákẹ́ ó tún ní laqad qutila Muhammad wọ́n ti pa wọ́n ti pa Muhammad ẹni ẹlẹ́ni lógún kínní lógun ràkùnmí ẹ nítorí sọ́bà nìyẹn wọ́n ti pa ànábì sallallahu alaihi wasallam torí pé ẹni ẹlẹ́ni la rí lórí nǹkan gan ẹ̀ náà eléyìí ni ràkùnmí rẹ̀ ti máa gùn àmọ́ wàhádà zaidu zaidu ní la yadri ma yaqulu min ar-ru'b kọ̀mẹ́ntì ọ̀sọ́ mọ́ o ẹni tó wà lórí mùnàfíkì yẹn ń bú zaid kọ̀mẹ́ntì kò tiẹ̀ mẹ́ntì ọ̀sọ́ mọ́ wọ́n já afálàní ó jẹ ó wá lónìí lẹ́yìn tó jẹ́ sí pé ọwọ́ ti bà wọ́n ìyà ti jẹ wọ́n fálù oní àná kí èèyàn wọ́n yanjú èèyàn wọ́n ti yanjú wọn ìbànújẹ́ ni wọ́n ń gbé bọ̀ ní ti ń sọ ni kò tí ì gbọ́n tó ń tẹ́ ọ sọ o tó fi ń sọ̀rọ̀ ti ń sọ ó sì rí lọ́ọ̀kan tòrọ̀rọ̀ ti ń sọ ìzẹ́ìlú ọ̀gbọ́ ọkàn rí pé ọ ń bọ̀ lọ́ọ̀kan ah ràkúnmí ànábìnrin gbọ̀n bọ̀ àwọn ah, ti pa náà tó mú tẹ́lẹ̀ lẹ́nu fi gun àkómi yẹn wọ́n ti pa nù nítòsọ̀nù náà. nígbà tí àwọn òjíṣẹ́ méjèèjì ránṣẹ́ méjèèjì dé sí Mọ̀dínà ní gbogbo agbègbè tí kálukú lọ gbogbo mùsùlùmí tó wà lágbègbè ibi tí wọ́n lọ wọ́n rọ kiri ká wọn wọ́n dòyìpọ̀ wọn wọ́n péjọ lé wọn lórí. wọ́n bá bẹ̀rẹ̀ sí gbọ́ sítórì lẹ́nu àwọn méjèèjì kálukú ń gbọ́ sítórì ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀ bó ló jẹ́ hmm, bó lè ti wá ṣe ah, bó lè ti wá ṣe mo dàná bí wa wọ́n ń gbọ́rọ̀ yìí lẹ́nu wọn. Hmm. lẹ́yìn ìgbà náà làwọn mùsùlùmí ni wọ́n á dùn ìgbà àṣé mùsùlùmí lọ́jẹ̀jà ní ọjọ́ bàdìr. Hmm ayọ̀ àti ìtòjúká ó wá kárí gbogbo ìlú Madina látòkè délẹ̀ yẹn ni pé gbogbo Madina wá ń yọ̀ ọ́ wípé a àdúgbò o àdúgbò o àdúgbò o àdúgbò o àti ìlú máa yọ̀ torí bá ṣẹlẹ̀ hmm, ìlú máa yọ̀ yìí sì ń dáhùn yẹn máa ń ṣe ń tètè kiri làwọn sọ wọ́n tẹ́tẹ́tẹ́ gbogbo agbègbè Madina bá bẹ̀rẹ̀ sí ń ró ọ̀n rọ́ kẹ̀kẹ̀kẹ̀ ọ̀n rọ́ gìrìgìrì kí wọ́n á ní fi ń rọ́ gìrìgìrì تحليلا وتكبيرا لا إله إلا الله الله أكبر الله أكبر إذا تأمن بتابع رأيوني كما شاء الله أكبر تبي سبحان الله لا إله إلا الله ونجي كين أواجه سي سنة ناني كما شاء الله إله إلا الله تابع رأيو إذا تأمن بتابع رأيوني كما شاء الله أكبر الله أكبر

kọjá sí pé ẹrú sin ọlọ́run tí ń wá àwọn tí ó ṣe dáadáa sí tí ó fún ní nǹkan ọba kan lẹ̀kùn sálámù aláìkùm lẹ́nu ọ̀nà mọ́sálásí ẹ làfáà lọ sí ìdìbò lọ sílẹ̀kùn ìwọ lọ sílẹ̀kùn kọ́kọ́ sí yàgò rẹ fún mi náà tìrìpù tiẹ̀ kọ́kọ́ sílẹ̀kùn mi ọba kó ten million naira sí àgò rẹ lọ́ba ìwọ náà bá rẹ́rìn wá lọ́ba jókòó jẹ́jẹ́ lónìí àbá jókòó pẹ̀lú wa nígbà parí tó ní ẹ bọ́lọ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ẹ wá gba one one million one one kí lẹ́ẹ̀ máa wí aláwọ̀ àtùbà. torí pé ẹrí ń tẹ̀ tiẹ̀ léwu ẹni tẹ̀ expect hundred naira tí one million wá wọlé àyàn gbọ́ lọ́n tóbi àti ṣíṣe tẹkibíru yẹn àti ń túmọ̀ sí pé gbogbo ń tó fún yín ó kéré níwájú gíní níwájú ọlọ́run Allah ọlọ́run tó níwá akbar ojú gbogbo ń tẹ́ fún ayé lọ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé Allah akbar ó ti rẹ́gí ju subhanallah ṣùgbọ́n nígbà tó yẹ pé ẹ̀rí wá pété ànábì bá lè ń tọ́yà lẹ́nu náà máa ṣe sùhánà rà ṣùgbọ́n àáfà kápín wọ́n ta bá lè ń tọ́yà wá lẹ́nu tí ò tẹ́ wa lọ́rùn láà máa sọ pé subhanallah ta bá lè ń tọ́yà wá lẹ́nu tó tẹ́ wa lọ́rùn tàyányá tọ́yà wá lẹ́nu tó jẹ́ pé tó wù wá ni àpè Allahu akbar la ilaha illallah tí wọ́n mú wá ń bì Allahu a'lam ọlọ́run ló yẹn náà. Eh, gbogbo àwọn àgbààgbà tó wà nínú Madina wọ́n bá bẹ̀rẹ̀ sí jáde kálukú bá ń bọ́ ta pé ah àdúpẹ́ o òòrè ti dé o wọ́n wá kóra àwọn ẹjọ́ àwọn fẹ́ lọ pàdé ànábì sallallahu ilà tọ̀rí kìbàdì ìfikú tó dé lálọ́ pàdé ẹ̀ àti àmọ́ pàdé èèyàn lẹ́yìn odi ìlú àpọ́nlé ni kálíjọ́ máa wá wàbọ̀ kóso fún òfẹ́ wá òfẹ́ wá tó sògbó ẹjẹ́ àlọ́ sábẹ́rẹ́ àlọ́ tòun àbí ní sẹ́kọ́nà tó ẹgbọ́n náà ibi tó fẹ́ gbà wá nù pẹ́ẹ́kú lẹ́sà ló ti fẹ́ wá alọ́pàdé ẹ̀ láti àhùkẹ́ ayé pé bó àwọ̀ inú kí bí bíríìjì wa ńlá lọ dúró sí ọ̀tún jẹlà bẹ̀rẹ̀ lọ dúró sí a péjọ síbẹ̀ tó náà wọlé tínú rẹ̀ ó dùn pé wọ́n kà mí kún súnà ni téèyàn alábáfẹ́ wọ̀ náà á ṣe bẹ́ẹ̀ fún hmm? ó dàtọ̀ ọba tó máa ṣe dáadáa ẹ lọ pàdé ẹ̀ ní airport lásìkò tààrà dápẹ́ plane ní ọ bàbá wa pàdé ẹ̀ ní airport tẹ́yìn náà bá wá pàdé ẹ̀kẹ́ pàdé ní gbangba ní ẹ̀yìn òdì ìlú wọ́n lànà pàdé ànábì sallallahu alaihi wasallam hmm? kí wọ́n lè bá kí ànábì kú oríire kú àjàyè kú àbọ̀ àti pé bákan náà pé ọlọ́run ọba sílẹ̀kùn fún wa níbi ogun Badr qala Usama ibn Zayd Usama ibn Zayd hibbu rasulillah Usama ibn Zayd sàbí àgbà táǹkù ní Usama yìí ọ jẹ́ ẹni tánàbí fẹ́ràn púpọ̀ jù sallallahu alaihi wasallam ọmọ lọ́kọ́kọ́ jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí sẹ̀ríà tó yọ̀ǹda pé kí èèyàn sọmọ ọlọ́mọ di ọmọ nígbà náà ó tó di bọ́lá ń sọ pé ẹ̀ gbọ́dọ̀ sọmọ ọlọ́mọ di ọmọ Usama sẹ́yìn ó wọ́n wá fẹ́ comment torí pé wọ́n lo ogun tiẹ̀ wọ́n lọ sógun bájúrì ìjọ náà Usama bin Zaid kọ́ lọ wọ́n tẹ̀lé wọn lọ sógun bájúrì wọ́n wá fẹ́ comment ẹ̀ ń pé òun lọ lẹ́tọ̀ sí comment yìí torí pé òun lọ wà níbi tánàbí ránṣẹ́ lọ kó lè wà nàbí dé máa gbọ́n tó sọ ọ́ ó ní information pé àwọn mùsùlùmí parí àwọn kèfèrí ní bádìrì ọwọ́ abáwa nílùú Madina jẹ́nà akókò gbolódé hina sàwáyìn turaba ala Ruqayya lẹ́yìn ìgbà tá a sin Ruqayya bintu Rasulillah sallallahu alaihi wasallam tá a sin tán bá a ti dà pẹ̀lú lórí tábàyì tá a kúrò ní bàkẹ́yìn tá a sin tábàyì bẹ́ẹ̀ ni information wa bá wa pé Allahu akbar anabi sẹ́gun wọ́n sin Ruqayya tán Ruqayya náà lóògùn ọkọ rẹ̀ náà ò kíni kọ lóògùn tá a lọ́kọ Ruqayya lọ́mọ náà Usman ibn Affan ó ní ọkọ Rukhaya naam Rukhaya wa sikh radiyallahu ta'ala anha lásìkò ìgbà tí wọ́n fẹ́ lógun Badr aláàbí wa ní ìwọ Usman ìyá dúró ti ìyàwó rẹ o mo yọ̀ǹda fún ọ má lọ sógun oúnjẹ dúró ti ìyàwó tọ́jú jihad nù ìyàwó rẹ̀ àwọn lọ jáde ìyàwó rẹ̀ ó sì máa rọ bí nílé gbé kíní kíní àwọn ọ̀wálé kíní tó ń ti wà ní jáde ń ti bọ́lọ̀ ń jẹ́ mọ́jà forty days ó pè áá irú jáde ò sì wọlé náà àṣetí àwọ̀ rẹ̀ dára rẹ̀ ọ̀bà yá ọ̀bọ̀ lọ dúró dúró ní àfi àfitọ́ba lẹ́yìn kan tí ó bá délé fún ọ tó mú tutù dáadáa lóko kò sì sí náà ti fẹ́ mójútó ìyàwó tó kọ́kọ́ wà ń bẹ̀ ó dàbà bá rẹ̀ wọlé mójútó ìyàwó rẹ̀ tó wọ̀ àwọn nǹkan kan wà tí wọ́n máa rí tó yẹ kí bàbá rẹ̀ orí náà rárá ìyàwó ẹ̀ tára èèyàn bá yá kò sí kọ́fà tó nǹkan àwọn nǹkan tí ò sí òun gan ó ti gbàgbé ara ẹ̀ arábìnrin wa Usman bin Affan dúró ìyẹn làwọn wèrè torí wọn ò pé ní alẹ́ géètì Usman bin Affan nígbà tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ tí wọ́n fẹ́ pa wọ́n ní ọ̀nà ìjọba ẹ̀ kò rí wọn ò pé nù wọ́n sì sọ pé àwọn fẹ́ràn ara alẹ́ ànábì ìpìlẹ̀ àwọn ṣíà ni wọn náà fẹ́ràn ara alẹ́ ànábì ànábì ní wọ Usman dúró má lọ sógun Badiri máa tọ́jú ọmọ mi ìyàwó rẹ̀ sẹ́yìn bọ́yẹ kí wọ́n sọ̀pọ̀tì Usman ní pé ah ó tọ́jú ara alẹ́ ànábì wọ́n sọ̀pọ̀tì wọ́n ní Usman kí ni tí ọ̀lọ́gùn Badiri ọ̀lẹ́ nítorí pé Usman ọlọ́lẹ̀ ojú ọ̀lọ́gùn Badiri iná àlàáfíà ìdí tí òfin náà jẹ́ ànábì sì kà kún ẹ̀ńtọ́ lọ ogun bá jẹ́ sísè máa jẹ́ dé máa jẹ́ ń pín nǹkan dédé ní tí wọ́n fẹ́ ẹ̀ńtọ́ lọ náà wọ́n fẹ́ kí ni ní wọ́n fún ẹ̀ ẹ̀ dàpọ̀ sọ́tàn ojú tì yín àbí ojú ò tì yín tí wọ́n bá fún ní ìsìn tí wọ́n gbé ànábì ọ̀kàǹtì ànábì kàǹtì ẹ̀ pé ara bá dìrì wọn náà bódì rẹ ọlọ́ni ọkàn rẹ wà pẹ̀lú wa àtàwọn sẹ́kàn àti àlè máa ń ṣe ń lé wa tí ó sì dédé iṣẹ́ táwọn kan lọ sí wàhálà òfin ọ̀nà tọ́jú ìyàwó ẹ̀ ń lé wọ́n sì fún dẹ́sàn-án wípé ọlọ́sí kínní ọlọ́sọ̀gbọ̀n ẹ̀rí nǹkan sọ nípa báyìí ẹ̀kọ́ sí pàtàkì kéèyàn kọ́ èyàn fi máa ma bí téèyàn máa fẹsẹ̀ tẹ̀ èyàn máa ma ń tọ́kàn nínú gbèsè ayé yẹn tẹ́ kéèyàn sí. wọ́n ní àwọn sin orúkọ yìí àtá bá a ti ń sin tán báyìí bẹ́ẹ̀ ni wa ń bá wọn rí i pé ah wọ́n ti ṣẹ́gun àwọn kèfèrí ní bátìrì. Usama ní anábì ní kí Usman dàlọ́ àná kúdú tí ìyàwó rẹ̀ o ní kíni náà sọ́pọ̀tì ẹ̀ Usama ló fẹ́ ra nǹkan ó fẹ́ gbá ó fẹ́ ọ́ lè náà dúró náà ológun bá délé tí o fi lọ torí pé ànábì ní ti ọkọ ọmọ ọkọ ìyẹn fi yé wa yẹn sì fi pé ó kú náà nìkan tó dé nǹkan ọkọ wà wà ní jihad ìyàwó sì ń kórira ńlé ó ń yí kiri ìyàwó wa kú kọ̀rẹ́ ní tí ó tọ́jú ẹ̀ ẹ̀yà kan sí jihadu lẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹnìkan wà mú kankan tí ò tiẹ̀ tó tọ́jú pé bídí àgàn ni kì ṣe jihad àwọn àfi àmọ́ wa pa ìyàwó lára àfi pa ọmọ lára àfi pa gbogbo pilẹ̀ tọ́jú pé pilẹ̀ ìsìn ni àfi pa lára àbọ̀dọ̀ sọ̀rọ̀ eléyìí ni ìròyìn tí ó dé bá àwọn ará Madina tó jẹ́ ayọ̀ tó sì jẹ́ sí pé ayọ̀ ńlá lọ́jọ́ fún gbogbo àwa mùsùlùmí Eh, ní ẹ̀kọ́ tó ń bọ̀ agbára ọlọ́run al-Jaysh an-Nabawi yataharraku nahwa al-Madina lẹ́yìn ìgbà tí wọ́n ti rán àwọn tí ó fa àwọn ará Madina ní ìlú ayọ̀ tán tí wọ́n ti lọ́ọ́ rán bá wọn tán ọwọ́ akú káwọn ọ̀rẹ́ wa náà sallallahu alaihi wasallam àtàwọn ọmọ ogun tí wọ́n jọ lọ́jà okùn káwọn náà wá wálé sí Madina ẹ̀kọ́ eh, tá bó wọn ṣe wálé jẹ́ mélòó ni wọ́n lò ní bàtẹ́rù ṣùgbọ́n àti jagun tán ni à bọ̀ wọn ò wọn lánàá bí máa lọ́jọ́ mẹ́ta sallallahu alaihi wasallam wọn jagun tán níbi tó ti jagun náà yọ àmì fúnjọ mẹ́ta yọ àwọn tó sì kàn mẹ ìyẹn fi ń yọ ayé pé akẹrùn níyàn jẹ àtàkó tó dó ń bẹ pé iṣẹ́ tó kù lẹ́yìn <laughs> iṣẹ́ tó kù lẹ́yìn níyàn bá jàtàn tó sáré lọlé ẹrú ń ba gan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹdun ọjọ́ kẹta láti àgbéra alhamdulilayi rabbil alamin náà.